أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة فصل قطابه ومن يوتل حكمة أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسك فوالان وبالا نجلو أنت رأيكي أتيجي فما سواجه إذا ألفوا ألشفوا alfawa ga nabiwa muhammad sallallahu alaihi wasallam ila ta fi ń ṣe lẹ́kọ̀ọ́lá rọ́ì oní àni suhayi buhari ila ti ń kọwa bá ti tẹ́ẹ̀sì àwọn ẹ̀kọ́ lẹ́ ń kọwa ibi ajé gbogbo agbésí ayé musulmi ẹ̀sìn ni ẹ̀kọ́ nípa kìtàbù bòyó láńkà lọ́wọ́ bá ti tẹ́jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó di ẹgbẹ́ pé every aspect of life musulmi àwọn pé ṣẹ̀ríà pín sọ́nà mélòó ṣé Osman ọ̀nà mélòó ni ṣẹ̀ríà pín sí ṣẹ̀ríà ní gbèsè ayé mùsùlùmí ọ̀nà mélòó ló pín sí ọ̀nà márùn-ún kálíkà fún wa náà ọ̀nà márùn-ún kọ́kọ́ halẹ̀ ọ̀nà márùn-ún bí àgbà ilẹ̀ àbí àríkọ́ àkàwà ń lérí ọ̀nà gbọ́rọ̀ fà ọ̀nà márùn ọ̀pẹ̀ tàbí márùn yẹn fún wa ṣe gbé mọ́ àwọn nǹkan yẹn mo fẹ́ gẹ́rẹ̀ máa bí i mú oríkèríkè ara yìí ni eléèkìlẹ̀ imú ni eléèkìlẹ̀ etí ni bẹ́ẹ̀ lọ ẹ̀kẹ́ ti màrún pààrọ̀ sí bí i kàbírù àgbọn kàbírù mẹ́ wọ́n ní àfádọ́nà márùn ní fáìn àgbà ọ̀nà márùn ní kàbọ́nà àrùn yẹn fọ́gagbọ́ ọ̀sọ̀láyé fún wa alkini nǹkan tó ń wí ara ìsọpẹ́ àkámù ṣẹ̀rẹ̀íyà ìsọpẹ́ àkámù ṣẹ̀rẹ̀íyà ní ṣẹ̀ríà gan fún rẹ̀ àwọn àkámù ṣẹ̀ríà ni alfardun alwudu asunna almubah àwọn ìdájọ́ lèyìn odi ìdájọ́ lèyìn kàrámù lè makru lè halal lè àwọn ó kúrò ṣẹ̀ríà náà ní gbígbé ayé mùsùlùmí wọ́n ní ṣẹ̀ríà àwọn nǹkan márùn ní wọ́n ní ṣẹ̀ríà abdulatif kí ló ń tẹ̀lẹ̀ sí iná ju tọ́lọ́ ọba alìmọ̀níyà kí jẹ́ báhùn ma o ti gbàlá àkọ́ òtí lọ́ti lọ ara ọ̀ ara ọ̀ máa mú ẹgbẹ́ ọ̀sẹ̀ ogun tẹ́lá àkọ́ àti ìgbà wọlé ojú àwọn ọgbẹ̀ ogun gbẹ̀gbẹ̀gbẹ̀ ah, alimaniya alimaniya kọ alisolatiya ni ó wá rọ́ọ̀tì lọ pa ọba kó wá sọ́rọ̀ lè yorùbá ọgbà àbọ̀bá sọ́rọ̀ lè yorùbá olóńtì kọ́yìn alẹ́ẹ̀tì kọ́dáàt fòkílẹ̀ alimaniya alimaniya alẹ́ẹ̀tì kọ́dáàt ẹ̀hẹ́n àwọn faith wa àwọn creed wa aláàkọ́ ni lórí gbogbo ṣẹ̀rí àdáyé kí ló pé al-ibadat àwọn ọjọ́ sáńjọ́sì bí irúntakí àwẹ̀jáǹgbà zakatayọ hajj ibadat islam mu'amalat ben àtàárà àgbéyàwó alọ́lé ọkọ ilé al-mu'amalat àríbẹ̀ẹ́kọ́ ni mu'amalat ni làwọn gbí lọ́rìn gbáyà sí sóò nínú ìṣẹ̀rí islam àyíká bẹ́lú ọjà ìpáǹsó ara ọ̀ láti mọ̀ nǹkan tí ṣe rí àwí bọ́lá sí sọ ẹ̀hán okùn bẹ́ẹ̀ tẹ́jì masharat ìgbọ́rí ìgbọ́rí láìdí ààrẹ ìláìdí ààrẹ ẹ̀hán tàbí ọdọ́rọ̀ àlọ́ òkú bá òṣèun mọ̀ pé tọ́mọ̀ díẹ̀ nù ẹgbẹ́ àríyà díẹ̀ ìránìà ìránìà alhudud òun náà ni ẹni bá túbọ̀ tẹ̀ káfíà jẹ ẹni tó bá mu tí kánà lẹ́gba 80 ọkùnrin bá ṣe zìnà àti mọ̀bìnrin kánà lẹ́gba 100 al-ukubat àbí kíni àbí hudud àti fọkàn ẹ̀ẹ́ نعم عبد اللطيف كلام شيء عبد الباسط afẹ́kẹ́ ma bẹ́ẹ̀ ma oríkìríkì ara yìí ẹ́ ṣéwù ilá ṣéwù ṣẹ̀ríà là ń bèèrè ṣẹ̀ríà ẹ̀sì ṣẹ̀ríà wọ́n ti wá márùn ní ẹ́ wọ́n ti pé mẹ́rin yé alẹ́ ètì kàwádàt náà mhm. alẹ́ ìbàdàt alẹ́ muamalat alẹ́ muamalat là ń kálọ̀ wáyé ẹ́ العاداب العاداب تعرفوا يبان اتكت الاخلاق ممكن الاخلاق اودي نعم اوكي العاداب ممكن nzo pe mo fi kin gba wọlé fún iban amal al akhlaq lo lo àwọn wa bani bani ada ticket mo bi ani akhlaq àwọn ticket àwọn àkàlák ìwà àfíìsì kéèyàn lóòótọ́ kéèyàn wà káyìn ọmọ ẹ̀rọ kéèyàn láàánú lójú ilé ìwọ̀n pè ní kí ni àlàák àlẹ́kùn bá rẹ̀ ṣeun ìdákùn lọ ọ̀kẹ́ ẹ̀mọ́ pé tó bí dáńkà lọ kìtàbù bòyó dáńkà yìí ọwọ́ abọ́kọ́ sábẹ́ kí ni al-mu'amalat orí Islam every aspect of life ló kó sínú ẹ bá wọn kọ́ àrùn yẹn kò sí tẹ́bẹ́ ṣe láyé sí ọ̀bọ̀ síbẹ̀ alẹ́ ìtì padà àtàwọn ìgbọ́ wa àrùn náà gbọ́rọ̀ wà gbọ́ àrùn jẹ́ kan wà believe wà ní àwọn gbogbo owó tá ń ṣe yìí agbẹ̀sẹ̀ nù sàárè agbẹ̀sẹ̀ nàgbà kíámà ó di ẹwà àwọn kan wà jẹ́ nà kan wà náà gbogbo ilé ààrẹ ẹni kankan kò lè rí wá fún aróyìn rí àmà àgbàgbọ́ ó sọ ti fún ni àlẹ́ ìbàdà ìdá ìrún dákì ìgbádà ni àwẹ̀tá ń gbà ìbáàdà ni bàtàkà ń yọ ìbáàdà ni àyíkẹ́kọ́ ni àjíkà ń lọ ìbáàdà ni ó di lẹ́yìn aláwọn mu'amalat àti tọ́jú àwọn òbí wa mu'amala ni kí ẹ̀ tọ́jú wà bẹ́ẹ̀ kó tọ́jú yẹ kó máa sùkún ẹbí ọmọ ìlà zalik ó gbọ́dọ̀ ní reward wọ́n lẹ́yìn sọ ọkùnrin tẹ gbogbo ẹ̀ lákòjúwe anabi muhammad sallam ó fi lé pé mẹ́wàá gbẹ̀yìn Ramadan la ní òru abiyi òru lẹ́nu kúndùrà àbí ẹ̀kọ́ ni wọ́n ní àánú ọlọ́run tẹ̀sí gbogbo mùsùlùmí ló dáwẹ̀ àbá mẹ́rin ìgbà mẹ́rin ká mẹ́rin yẹn fún wa alẹ́ láti láì mẹ́ ìgbà inú oṣù yẹn ọlọ́run mọ̀ ìgbà tí mo ti kà á ẹni tó jókòó ẹbí tó ní gbà fún yín àmọ́lá àrùn ẹ̀sìn mú yẹn thank you very much bọ́ọ̀bọ́ kábọ̀ bọ̀ bùlẹ́tì àwọn tí wọ́n ń ja ìjà lẹ́kítà burú bá tẹ̀lẹ̀ sọ́kànnú wọn ibi rẹ̀ kíjì mọ̀ dùkọ́ lọ́mù tó rí bá tẹ̀lẹ̀ sí inú orí bàbá nípa òun nìkan ni ọkọ̀ ẹ̀yọ̀ kan àtúrà ìtúrí wa fọ̀ ná ẹlẹ́ẹ̀kẹrin ọmọtí ẹ̀ṣẹ̀hùn ọmọtí ẹ̀rẹ́ tí wọ́n ṣe kàbáyìí tó ti wá mutí nù Ramadan ní ti dìnnà nù Ramadan Ah, ah, tí ẹ tí wá gbọ́ngẹ́sìfẹ́dì ṣe tọ́nù àwọn tó wá ní nǹkan mẹ́rin ìlànà ìkànnì nílànà lọ́ọ̀bá aláàrán kọ́ ẹjọ́ pé àwọn òbí bá bínú sí ọwá bínú sí ìwọ́nú Ramadan kò wá foríjì lọ́dọ̀ wọn kò wá tún ṣe ẹlẹ́ẹ̀kejì náà ni ẹni tó wá ń já okùn ẹbí kat rahim ń já okùn ẹbí káà ya Rasulullah àwọn ẹbí mi mú ti dáadáa sí òun tàbúrú sí mi ìbí náà fẹ́ tẹ́jì mọ́tẹ́jì máa lọ ma ṣe dáadáa lọ ọlọ́run ní yé gbé eléke wọn ó di wa bara náà àwọn nija ń bára wọn jà níjà bọ́ọ̀bọ́ púpọ̀ bòbò ló ń pín àbúrú púpọ̀ wọn tẹ́wọ́n tó bá rọ́nà ládùúgbò báyìí báyìí lórí ó di wa ẹ̀rẹ̀ ẹ̀dọ́ tó wá mú kíkà báyìí mú kí àmúyó wọnú Ramadan orí mi ṣe dínà Ramadan kúwọ́rì tó dínà jáìwẹ̀ Ramadan ọmọ ìlà dárík ọlọ́ọ̀bọ̀ mọ́ tí wọ́n sọ ibú ọlọ́ọ̀bà nítorí pé ní mọ́dúnbẹ̀lẹ̀ ọ̀kẹ́mọ̀ káàkiri pé ní ọlọ́dún ọmọ àti àmúyó mi ò wá tó ẹ̀kẹ́ pẹ̀lú àmúti àfikẹ́ ìṣúgbọ́n bí wíwù ó dé bó dé rí nìyẹn

ilé ìlú ìmú ọjọ́wá ìmìnìjẹwá a máa fojú ìyẹjẹ́wọ̀ bẹ̀ ó díye wa báàbù máa yóò sáà búmi lọ́kà yìí báàbù tó pé albarka ni ìsí ṣe yá fẹ́ ní pé máa wọn kan o sọ́nà 2128 lọ́sánà ibrahim ibn musa lọ́sánà walid ibn thawr عن خالد بن معدان عن المقداد عن مالك كربي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أن يعلم سبايك كيلو طعامكم يبارك لكم الله أكبر ابن كيلو طعامكم àwọn oúnjẹ yìí lọ́bẹ̀ ta ẹ máa wọn ẹ máa wọn àwọn oúnjẹ yìí yubarik lakum albarka wọlé fún yìí ó di ẹran ni wọ́n máa ìlà zalik àgbà wọn lórí scale òdì ìjà àfẹ́ ní Nàìjíríà nìjẹ́rì ní ẹgbẹ́ bẹ́ra nǹkan bẹ́ẹ̀ wọ́n wọ́n fọ́ ni Saudi ọ̀bẹ́ra apple ọ̀bẹ́ra ilẹ̀bí ni everything ni wọ́n gbé sórí scale ni wọ́n ti pín iye báyìí ní kílò wọ́n gbé lórí scale fún ni òdì kílò tó àmàkùn ẹ máa wọn oúnjẹ yín ìbáraẹ̀ kìlákùn àgbẹ̀kọ̀ wọ̀nú ẹ̀ èyí tí àwọn táwọn fojú bu yà á kàn mọ̀ yàrá ajẹ́ ni ọlọ́mọdé á sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. نعم أرسطو 2129 باب بركة الصائل النبي صلى الله عليه وسلم ومدهم باب عدوى تنبي كفو صائل مد الله يوطي صائل ومد بعد مد ككرين النبي صلى الله عليه مدينة في عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم nínú ليس àwọn olùmọ̀mọ́ وسيد عائشة رضي الله عنه ẹlẹ́jọ́ báyìí pé àdísì 2159 حدثنا موسى حدثنا وهيب حدثنا عمرو بن يحيى عن عبادة بن تميم الأنصاري عن عبد الله بن زيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال عن إن إبراهيم harama makka ọlọ́ọba ibrahim ló bẹ̀lọ́ọba fún makka kọ́lọ̀ sí nílùú ìlú ọ̀wọ̀ dájúdájú ibrahim bẹ̀lọ́ọba kọ́lọ̀ sí makka nílùú ọ̀wọ̀ ọ̀dáhà aláhà ó lẹ́ sàdúrà fún makka ẹnu àwọn ògùn ọlọ́ọba tí ẹmọ nípìlú makka kí ẹ bá lọ lóye ìlú àpátápá nígbà pé kò fẹ́ sílẹ̀ kẹtù tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó àkọ́kọ́ wọn á lọ mọ́kà lọ́wọ́ tọ́jú báyìí tó mọ́ká sí àwọn òkè ní òkè ìrànlọ́ rẹ̀ sí Madina Madina sí kan Sahara nílẹ̀ wá tóbi lọ àwọn ará mọ́kà yìí ò sí dáadáa ilẹ̀ lọ yìí bí kábà wá sí ibà ò sí bí kábà tẹ́gbọ́n wọ́n tẹ̀ máa fàkúta mo ní àwọn kọ́ ọlọ́run kan ló fẹ́ gàkínga òun rò ẹgbẹ́ sí àwọn fresh jù láyé bílẹ̀ 1994 àwọn pẹ̀lú ọ̀rẹ́ ọ̀rẹ́ bọ́ra Ismail Mustapha nípa ojúmọ́ lọ ní Amiru bí rọ́bà ọ̀gbẹ̀lẹ̀ wọn ẹrù bóyá ike ike rọ́bà ni ìsìnkú mọ̀tẹ́lá everything fresh ewédú ni ẹ̀gúsí ni everything fresh lẹ́tìrì àdúgbò sáà bí Ibrahim tó fún maka ó ní àdúgbò ni ọlọ́wọ́ bá wọn Ibrahim sí àdúrà fún maka ó bẹ̀rẹ̀ ọba kí lọ́rọ̀ sí maka nílùú ọwọ́ ọ̀dá àlè maka láàláha ó lè sára maka wàhálà madina ìbínà wa ń sọ madina di lọ́wọ́ báyìí ẹni ẹgbẹ́ mọ́sùn mọ̀dínà di lọ́wọ́ báyìí kama harma ibrahim maka ọlọ́run ti bí a ibrahim ti ṣe maka ní lọ́wọ́ ọ̀dà ọ̀tù láha ti mọ́dì ha mọ́ wá ń sàdúà fún mọ̀dínà nípa múdù rẹ̀ ọlọ́run fi àbúrẹ́kà sí múdù rẹ̀ ọ̀sáì àti sáì rẹ̀ ní tùmọ̀dá ibrahim ní maka ibrahim ti ṣe maka bẹ́ẹ̀ na mo sàdúà fún ló fa àdúrà níbi tí láti ara Madina rẹ̀ pé jìkín nígbà wọ Madina àánú àti ìtìlára sí ní ọkọ̀ Madina ju Maka lọ Maka ọwọ́ rẹ̀ ju ti Madina lọ kò sí méjì mẹ́ torí irun tabaki àwọn tó ju ti wá lọ ní one hundred thousand times one hundred thousand times ju ti wá Madina ti ju ti Madina lọ hundred hundred times abubakar madina tí wọ́n ju tọ́lọ ní one thousand times ó di yé wa ìlàrú one hundred thousand ẹ̀rí eh, pé one hundred ti mẹ́ta tó ju madina lọ tí wọ́n times pẹ̀lú one thousand yóò fi ní one hundred thousand àbí ẹ̀kọ́ ni bó ti lọ ní ó di yé wa albarka ẹ̀ wọ́n wà madina náà ọlọ́run náà sàbẹ́kà sí nàìjíríà náà fáwọn náà ọlọ́ba ọlọ́run kò sànà kó bá rọ àwọn olórí wa kó tànù àkọlọ́ba kó mọ́ta lùwọ́ dáadáa lọ́ba ọlá Qur'an al-Karim 2130 àbí حدثنا عبد الله بن مسلم عن مالك عن إسعاك عن عبد الله عن أبي طلعة عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ثم رسلنا أنس رضي الله عنه ọlọ́dọ̀pẹ́ aláhùnmá barik lahum fi kílíhìm ọlọ́ọ̀bí mikiyalihim ọlọ́ọ̀bá fi albẹ́ta kawara mabina nípa òsùnwọ́n wọn ọba lahum fi sọ́áhìm ọlọ́ọ̀fà bọ́gá sí sọ́áhì wọn múdùn láìní ọmọdìhìm àti múdà wọn ya ni ahalun madina awara madina nù ní sábà social fún wa àwọn náà sábà fún luwa nàìjíríà ọlọ́ọ̀bá gbogbo nǹkan rọrùn fún wa mọ̀dínà nàìjíríà náà lọ́ọ̀bà ọ̀nà àkọ́síkò àwọn olùmùsùlùmí lọ́ọ̀bà باب ما يذكر في البيع الطعام والحق أقرع باب على يد والقى kí ẹ máa ta oúnjẹ àti kí ẹ máa tọ́jú oúnjẹ bí ẹgbẹ́ ẹ̀ ọ́dún oúnjẹ àwọn kí máa ṣe kíníkà fún ẹwà tó bá gbẹ̀ wọ́n máa gbà sínú jẹ̀ríkàn àbí ó máa dé pa bó lè ṣeré àṣọ ń pa rẹ̀ ṣé ọdún tí ṣeré ọ̀faramọ́nù ara irú ẹlẹ́yìn kò sáburú mbẹ̀ wọ́n ń pírísàvẹ̀ ni àwùjọ yẹn wà ẹlẹ́yìn kò sáburú mbẹ̀ irú ẹni àpá àbájá láìpọ̀ ni every aspect of life islam ní kára ẹ̀fọ́ kálíbà àmọ́ ìjẹ́ halal kálíbà àmọ́ ìjẹ́ haram kálíbà àmọ́ tẹ̀lé halal aláwọ̀ àfihàn àbí halalika ní haramika wà á gbìnà sadlika amọ̀ síwáka náà. نظر إسحاق ابن إبراهيم أخبرنا وليد بن مسلم عن عوزائي عن الزوري عن سالم عن أبيه رضي الله عنه قال رأيت الذين يشترون الطعام مجازة يضربون على عهد السلم أن يبدعوا حتى يسووه إلى رحالهم أقبل سيدنا سالم أقبل بباتيه radiyallahu anhu mo rí àwọn tí wọ́n máa kọ́dú oúnjẹ bí ẹ̀wà àwíyẹn wọ́n pèsè sọ pé wọ́n kọ́ wọn kalẹ̀ lórí wọ́n tọ́jú ẹ̀ ìrìbónà àríyà láyé àtẹ́lẹ̀ òsìsánàmì fúlàm lẹ́yìn náà wọ́n wá náà àtà lásìkò tí wọ́n ti dínà dáadáa máa àtà 2152 حدثنا موسى بن إسماعيل حدثنا وهيب عن ابن تاوس عن أبيه عن ابن عباس رضي الله عنهما أما رسولنا عبد الله بن عباس أن رسول الله صلى الله عليه وسلم نهى أن يبيع رجل طعاما على حتى يستوفيه قلت لابن عباس فذلك قال ذلك دراهم بدراهم وطعام مرجعة قال سيدنا عبد الله بن عباس رضي الله عنه قال شرف صلى الله عليه وسلم قفوا هذه ما تعون كيو باوا كيو دي كويره ni báwo ni yẹn lẹ́yìn náà oúnjẹ tí ó fi jìnà wọ́ta 2133 حدثنا أبو الوليد حدثنا شعباء حدثنا عبد الله بن دينار أنا سميت ابن عمر رضي الله عنه يقول أنا مقبل عبد الله بن عمر رضي الله عنه كان النبي صلى الله عليه وسلم وأورا من ابتاع طعاما فلا يبيع حتى يقبله يقبله ان فافر اونجه كون نام كوريكو اون ولا يقول يكون تفاكلو مي pé ọ̀rọ̀ oúnjẹ ò sí gba kò sí sanwó ò sí gba oúnjẹ tó máa tàbí ẹ̀rọ ìgbìnà ìbàmù ó ti wà ọmọdé àfúrà ìwà lọ́wọ́ tó tààrà 154 àdásánà alì àdásánà sufyan kánà amúrò عن الزهري عن مالك بن عوس أنه قال من من عنده صرف هذا مالك وما عوس وقال تعالوني تنجل هو صرف يعني ما تأتجوه أو ما تأتجوه الجناة وما إلى ذلك قال لها أنا حتى يجيء خازن آذننا من الغابة ó ní mo ní lọ àmá ọgbà sí tọ́kì bá bá dí láti láti bí òkú tọ́lọ lóko kàlá mizori lẹ́sẹ̀ fi ní owó lẹ́rí àfúgbọ́nà min zuhuri lẹ́sẹ̀ fi ìdíyàdà ilé ní tí a gbọ́dọ̀ ní zuhuri láì sí àlékún bẹ̀ àfàkàbára ní malik ibn ausun samiya umar bin khattab radiyallahu anhu يخبر an rasulullahi sallallahu صلى wa sallam وسلم قال مقبلنا umar بن khattab مش بايك مش بايك الزهر بالزهر lọ́fẹ́ tẹ́jì kan gold ló tẹ́jì gold ó dé ìgbàwí lábí ríbá ilá hana aha àwà ha ọdọ́ amúfọ́n gold ní ìsẹ̀wà lọ́la wà mú kẹwa ìbánu ilá ha àwà ha mú fọ́n gold tìmí báyìí kó lọ́dẹ̀ fún ní ilé ìlú sí àmá ọgbà tìmí lọ́dọ̀la wà fún ní ìsẹ̀wà ara ọ̀ rìbánu àmá ha bí ha uzu wa ahud bá tèmi kíminà gbà yẹ ó di yé wa rí yẹn jẹ́wọ́ bẹ̀ láàrin àwọn àsìkò díẹ̀ price kan lè ó lè change lágbàjú àwọn foreigner eh, ẹ̀sìn wọ̀nyẹ́ ó di yé wa wallahu ta'ala alam náà ilá haha bí haha àfi báyìí òun fún mi mò ń fún ọ olùbẹ̀rù olùbẹ̀rù haha bí haha grains àfi grains ni àfipáńpẹ́ rìbà gbàgbà tí lọ́la àgbàgbà gbà tí mo gbà tí ẹni ìjọba lọ́la ara o ilà ha ha ọ̀ ha mo ń gbé fún báyìí wọn náà gbé kẹ́ fún mi ọ̀tàmọ̀rù bí tàmọ̀rù rìbà lẹ́yìn náà káfí débìnú gbé débìnú rí ilà ha ha ha àfi eléyìí náà ni ṣẹ̀rí àgbékalẹ̀ nígbà fi yíwa gbé ṣàlàyé lọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh náà nígbà lè ṣe pọ̀ ní bí kọ́mà kí bá ń fi ṣe rùn hàmìyànjú ó ní kọ́mà kí bá ń fi dáwà tí wọ́n bá gbọ́ra wa àwọn odi kúmọ̀ sí àárín àwọn odi àwọn akára gbígbé di ọdún àwọn odi nígbà bá jí ní tí ẹ̀ bú ní odi ní 46 minutes bẹ́ẹ̀ni alìmọ̀ bẹ́ẹ̀ni ọdí ẹgbẹ̀lò wọ́n ṣe dáwà iṣẹ́ dáwà ó lágbára gan bí Madina ti lágbára tó yẹ tí mẹ́kà ti lágbára tó yẹ àwọn sàábì wọn jù kúmẹ̀ ìfọ́ká nígbì sáà ní Nàìjíríà ìdè wọn ma yí dáwà dáwà ìṣẹ́ tó lágbára tó ní lórí àwọn àgbàlá wà pé ah tí bá kó mú ká ìrọwọ́rí wà wọ́n ìtàmà ní onímọ̀ àrímá ó ní àmọ́ wọ́n ní wọ́n lọ lọ́nà bí tí àárẹ̀ ọ̀kọ̀ọ̀kan wọn wà wọ́n bí wà kọ́ bá àtẹ̀wọ́ ó di wà lọ́fọ̀ tí na tìmímù dárì rẹ́bí ọlọ́ọ̀dọ̀ tìmímù dárì yìí òun ló ìlú wọn ló ti wá mọ̀ tó dọ́wọ́ láti ìlú wọn wọ́n rí nàdínà nígbà tí gbọ̀ wá ó ti gbé jàǹgó lọ́wọ́ àti ikú àti òwú ó ti bí máa sí àríwá rí kó máa sàníbi kò sí bí kò sí ní ìgbà fún bẹ́ẹ̀ ó ní sẹ́ra jàǹgó síbẹ̀ nù àìkò máa sí àyè òkà ìgbàlẹ̀ wọlé lè lọ́tọ̀ balẹ̀ jù máa ń ti bí mo di àárín ẹ̀lẹ́bi ah ẹ̀mí mo di àárín ọlọ́run tó wọlé ti gbèsè ayé tìrẹ náà ó kún mo lọ́mọbìnrin mi láti fi fún ọ ọ̀kan náà wọn fi ní mi lọ́mọbìnrin láti fọmọ fún ẹ̀mí mo di àárín ló wá lọ sí activity coaching ní Morocco ó gbẹ̀sí ó wá fi ẹ̀sìn yẹn ó ti gbọ́nú bright wọ́n ní wọ́n láàyè tí yẹ yorùbá kan kan wà kan bẹ̀rẹ̀ yóò dòrí mi ẹ̀sìn yẹn bá gùn lọ sí ẹ̀sìn dáwà fún ọ wọ́n sì dáwà dẹ̀ ẹ̀mí mo dáàrí náà kọ́ wa ọlọ́gbà ní ìjọba pẹ̀lú ìjọba sílá ní àlámàrí ìsìlámù yìí o gbogbo bí sílẹ̀ máa sódé máa sódé ní ìsìlámù rẹ̀ ẹni tó wá ran islam lọ́wọ́ ọlọ́ọ̀mà ràn lọ́wọ́ ẹni isra aziz ẹni tó wá fẹ́ bí islam lọ́wọ́ ọlọ́ọ̀ yẹpẹrẹ ọdí wa tó ń darí pẹ̀lú ìṣòro dàmí islam ọlọ́ọ̀ wa kẹwọn ọlọ́ọ̀ pa àgbẹ̀wọ̀n náà naam naam. wọ́n ní àwọn olóyún one thousand àti tó wà ní one thousand yẹn tó wà ní san one five pé yẹn ti di problem owó èèyàn wá gbà ìgbà tí yẹn wá gbà tí yẹn wá ní yẹn wá ló wọ̀nyí èèyàn wá lọ fún one five wọ́n á ní kí ọlọ́run wa yóò kọ́ ní ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ìpè ọlọ́run uh, àwọn uh, what do you call it? rìbá tó lágbára kọ́ tí ẹ̀ bá wá ti pé ah, ah, àbí ló fà á tó ń pé ó tó ń gbówó ìpínwó yẹn kí ẹ̀ lọ àrin ìjà ó lè gbá àrùkù fi di àbùkátà rẹ̀ ó kú ju ọgbàrìbà lọ kọlọ àrin ìjà ó lè gbá àrùkù lórí ó lè gbá àbùkátà rẹ̀ ó kú ju ọgbàrìbà lọ ìbálò ìbálò báyà ẹ̀sìn ni àmọ́ bí ẹ̀ ṣe ń gbàgbé lọ́wọ́ bá tó ní fúrúdì rẹ̀ ó kẹ́ bí ṣe bọ̀ olórí gbogbo ìṣẹ̀lẹ̀ àbí ẹ̀kọ́ yìí wọ́n bọ́ wá sí ọ̀dọ́ ọkọ̀ mi ọlọ́wọ́ fúrúdì ó di wa báwo ni òun ò ní fúrúdì ẹni bá ti bọ ẹni bá ti bọ kú ni ẹni bá ti bọ ẹni tún bọ́ omi ẹ̀bọ ọlọ́wọ́ fúrúdì ní ọmọ ìjà fúrúdì wọn lọ́ba kò sí ìṣẹ̀ náà ìmọ̀ pé ẹ̀rẹ́ nìkan tí kẹ́kẹ́ kọ́ńtì mi ọlọ́wọ́ bá ẹni tó ní mi foríjì hùn foríjì tó wá dùkọ̀ ìlú mi pàṣẹ rẹ̀ jẹ́ kí wọ́n máa ṣe wájú máa lọ ó ti yé wa alaikumus salam wa ìgbà mẹ́rin bá wa àwọn ọmọ wa pé ìtàlejò gbogbo

ó di wa ọlọ́run sànù ọlọ́run fọ́n sòrò wọ́n alikun musulman àbúwá náà ti bàbá jù rẹ̀ bẹ́ẹ̀ni ìzàká ní a tó lágbára jù yẹn lè yọ fún yà ìzàká tó lágbára jù yẹn lè yọ fún kí n sẹ́yìn àbí kékeré òde ìgbàkú ìjọba ọlọ́run fún àwọn ọ̀tá ìjọkún gbangba ti mọ́là bọ́kà gómìnà mọ́ta fòyè tí wọ́n kò sí tó dìlò ẹ̀ tí wọ́n rí kọ́ mọ́là ní àìfò òzàkọ́ mọ́sáàtì iṣẹ́ community mọ́sáàtì àlèfò òzàkọ́ mẹ́kẹ́ wọ́n àlèfò òzàkọ́ mọ́sáàtì ẹwù yàtọ̀ rẹ̀ òde mọ́là ní iṣẹ́ community community rẹ̀ kọ́ mọ́sáàtì àwọn gbàgbà ìdáyìn yìí wọ́n máa fò òzàkọ́ náà ó lè ó ti dìde làlórí nù ọ̀gbọ̀rọ̀ yá ti kọ́ńtò bí kọ̀dọ̀rẹ́ à wọ́n ń gbé owó ìjàkábọ̀ kò tún bọ́ náà kí fọláwìyá tó wá wá máa ní àwọn èèyàn rẹ̀ nígbà yìí wọ́n fọláwìyá wá pé ìlú ní ọ̀pá lónìí àà ìlú ìpàrẹ̀ kọ̀ bí kọ́ńtìnì rẹ̀ wá kọ́ parí ẹ̀ àbúrò kó kalẹ̀ ní àbúrò sùsẹ́yìnì sùsẹ́yìnì fún ní ní ìdíwọ́n pé sùsẹ́yìnì àkọ́ òfin fèsì ẹgbẹ́ wọn lọ́wọ́ ti máa fèsì ó gbé yín ló máa rí ló máa rí nìyẹn aláwọ̀ tí a lọ àlà ìjọba mo ti alágbára tó yẹn ìdí àjọ wọlé mọ aláfàtì kólóbì tó wà náà tó fi fa ọkàn wọn kò kristian ti bá ti dáadáa fún òun fi fa ọkàn sí islam àwọn mùsùlùmí máa dà o ẹni ilé ẹ̀fún rice mùsùlùmí ní kéwàá ìlọ́gàlè ó di gbogbo báyìí ó di gbogbo ìlú kò sí islam الله oúnjẹ Allahu ta'ala alam náà Àmọ́ mọ̀lẹ́bí ìjọ̀lẹ́à ó ní àwọn tó mú àwọn apá tó ń tì wọ́n lé ètò wọn fẹ́ bèrè ní pé àwọn amẹ́ríkà náà wọ ọ̀tọ̀ bí àti ti àwọn ọmọ ènìyàn bí àwọn ọba ẹ̀rù ló ń ti àwọn ènìyàn ní ló dáwó dá àwọn ẹ̀mí àwọn apá mi one thousand block lọ kó jọ́sìn ní. òun gbé sàwùdí à òun mọ̀ ń pè sàwùdí àjùbá lọ lórí wa ìgbà míì bá wọn nǹkan lókèèrè ọ̀sùn láti máa wò ó gbé sàwùdí à ìgbà tó ń gbàgbé lọlé rẹ̀ yàbí gbàgbé lọlé rẹ̀ ní mọ́kà mọ́kà ló ń gbé láàrin gbogbo mọ́kà ló ń gbé níbi ìgbà àwọn tírésì rẹ̀ bìrì yóò nìkan ní kan tún ní gbogbo nílé ó di wa so lọ́mọ nǹkan tó lóòótọ́ ni wọ́n ti àwọn àpárí wá ń ta àrò mọ́lé wọ́n ti dáadáa lóòótọ́ ó di àwájọ Salman tó wà ń bẹ̀ nísìn ìròyìn ká ń gbọ́n pa rẹ̀ ọ̀gá amúkó bí wọ́n fi tó lọ ó di torí ọlọ́run wa kó sànù wa ó lọ tó di tó méjì lò for example ẹ wo àwọn organization tó ń Islam lọ́wọ́ ní ìpínlẹ̀ ní Nàìjíríà yìí ìpínlẹ̀ káàkiri àgbáyé àwọn ayatollah gasa àwọn wami World Assembly of Muslim Youth àwọn Haramain àwọn jọ́mi alìmọ̀lẹ́rì yẹn alìmọ̀lẹ́rì yẹn tí wọ́n kọ àwọn ọmọdé láti Saudi Arabia ni wọ́n kìí alìmọ̀lẹ́dà gbogbo wọn lọ́bàá jẹ́ lẹ́kọ̀ọ́ Nàìjíríà gbogbo wọn lọ́bàá jẹ́ lẹ́kọ̀ọ́ Nàìjíríà alàràmẹ́ni alábìbọn àti alábìbọn alàràmẹ́ni ti jẹ́rí ibi tó máa ń sọ̀rọ̀ gbọ́n sọ̀rọ̀ ń pè ní àràdá àbí àwọn ìgbàlódé kó máa ń sìn yẹn ní nǹkan ọmọ láti káàkiri àwọn okùn ní ọmọ ìrìn àbálẹ̀ gbogbo bá tó mẹ́kì kó ní kó nàìjíríà ó di wà in fact ọlá dàsúkí ní dàsúkí kọ́ ọba mátìgbò ó wà nù tí ti àgáfà ní òfin lé ọkọ̀ wọ́n lè fi ṣe pé wọ́n kéfò rẹ̀ wọ́n rí ìrìn àmọ́ ọgbà títà ìmáà ń débẹ̀ yìí ó ti ń ṣe dáadáa in france láìpẹ́ àwọn ọmọ òrukàn wáyé pé the past eight years àti bẹ́ẹ̀ lọ gan wọ́n ló gbà ẹ̀sẹ̀ sọ wí mọ́ Ìjọba ìṣẹ̀lẹ̀ ìjọba ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ onímọ̀ york bẹ́ẹ̀ni wọ́n sá sí wọn ẹ̀ṣẹ̀ fún ọkọ̀ọ̀kan mọ̀ mí mọ̀ mí wọn dáàtọ̀ méjì ìdá 43 ìdá 383 ọkọ̀ mi lọ fún ìfúnpá ọmọ ẹ̀yìn láyé Salman wọn náà àwọn ọmọ tó sanwó fún ìgbà tó omi ìdígbé wọ́n ti sọ pé owó ń dìde owó ń dìde lọ́ọ̀kì ní bí bàtí wí àwọn èèyàn yín wọ́n bẹ̀rẹ̀ wọn rántí one hundred thousand plus àbí wọ́n sọ fún yín àbí. ìpanu ẹlòmíì ẹnìkan tó súnmọ́ mi fifty thousand wọ́n ní fifty thousand ọ̀hún ni èyí sọ́kúndé lọ́ọ̀dì yìí ẹnìkan tó súnmọ́ mi náà ọba rẹ̀ kẹta one eighty one two forty ó di rà lọ ní ó di ní ìsìtọ̀rí àwọn àjákà wọ́n ń ṣe gan wọ́n ń ṣe gan láti bùkátù wa ń bẹ̀rẹ̀ ìsì ọgbọ̀n wọn kò sí pẹ̀lú àwọn mùsùlùmí tí wọ́n lọ bá mùsùlùmí pé ìbùkú mùsùlùmí wọ́n rò gbọ́yá ọ̀rọ̀ kákàdé olórí nìkan ní ìtọ́ni tó wà lábẹ́rẹ̀ púpọ̀ gbogbo àwọn ẹgbẹ́ ìfẹ́ nígbà àdúgbò àkọmọdé kan náà ní abdulgani nígbà wọn iṣẹ́ kò sí kó máa lọ fún ìgbà tó ní ìyá ọ̀dọ́ wọn báyìí lọ́fíìsì wọn nígbà àwọn akẹ́rọ̀ oníkùnrin bí yẹlẹ ni bí nísì àwọn tó ní bẹ wọn lè jíjọ tó ní gbígbé lọ níbi wọn ti sọ ní almanar àwọn àdúgbò ní wọn ní sùn kan ní jọ́ọ̀sẹ̀ ní albayan àwọn kẹfìrí sun ìrìnà ọ̀nà yà ọmọ ẹ̀jẹ̀ òfin wọn pa skul oúnjẹ everything gbogbo ọ̀fẹ́ wọn ní skul kan ní ẹ̀rìn ní enugun skul fi ti enugun afikpo ní ẹgbọ̀nyìn fi ti bá débẹ̀ ooo ẹ̀kí kàwéà gbogbo ẹ̀kọ́ tó ti gbà láyọ̀ máa yọ ọ̀sán gbogbo ẹ̀ ó ní àwọn tó ń dá wàhálà lẹ́nu nàìjíríà ni àwọn tí wọ́n ní ẹ̀ ń gbówó tiwọn àti pàtìlẹ̀ ó dìgbà mú ti lọ nìyẹn ọlọ́ba kú sànù wa wọ́n máa sọ irú oic tí ọba àjọ sí buhari lọ yẹn ọlọ́kọ̀ọ́ba àtẹ́lẹ̀ sàn rí wọ́n yà kó òun náà fẹ́ takiníìsì kò fẹ́ sí síbẹ̀síbẹ̀síbẹ̀ ẹ́ Thank you ọmọ gbogbo lọ ara ọgbọ́n tó tún náà lọ́wọ́ ẹgbẹ́ tó tún náà lọ́wọ́ ó di ẹyin nígbà mo kó lọ ọ̀rọ̀ àìsàn mo ń tàbí ọmọ bàngídá bí a fi àkọ̀wé fún ẹgbẹ́ lọ fún àìsàn bísí ológun wa ló ń láì tàbí wa ló àwọn ọmọ nípa kò túnṣe ẹ̀wọ̀n tó bẹ̀ orí ẹ̀wọ̀n tó bẹ̀ àwọn bíbí àwọn àwọn ológun mi òkúbi ìgbọ́ta kò tó ṣe fún nàìjíríà ọ̀fọ̀ náà bí dájú ìtẹ̀lú wọn ó di wa ọ̀nà tó jẹ kó ti dín ìtẹ̀lú wọn ó di

àwọn sukuk yẹ ọlọ́pàá wà ní oic ni ìfọ́ àtẹ́lẹ́ ìwé ìfọ́ àti nìjẹ́rì mọ́nà tó gbọ́n sukuk náà fi gba ìgbàlá ní òfin nàìjíríà ní rọ́bìtì káàrọ̀ bíi ìsìlámì rọ́bìtì àyàn bíi league muslim league world muslim league ní ìsìlámì ìsìlámì báyìí ní dájú ẹni tó báyìí ló dálẹ̀ ní báyìí ló ní ìsìlámì ọba àti ìjẹ́ lóró báwọn aléèdè ní ìdẹ́ndínlẹ̀ ṣe yìí dáwọn náà un kún ti wọ́n ẹni dáwọn náà dẹ́kì kán lẹ̀ wọ́n fi dára bí tọ́lẹ̀ òdè mọ́lá àbọ́kà gómi oníwọ̀n fi gbọ́n mẹ́ mọ́lá wọn sọ pé àwọn ní yunifásitì wọ́n ní ẹ̀sìn ní wáyé sí mọ́lá wọn bá gbogbo ṣàkàrí ẹgbẹ́ orí fìlà títí máa dá fìlà àwọn ọdún káàkiri o òkúdọ̀ kọ́ra kúrò bá a bá ikú mọ́lá ṣàkàrí malan kowa a afirka ne kowa a jidala ita a yi mani ƙwarar a yi mani abin ni university islamic university one a yi mani ka islam gbogbo wala yau diku ilo wa tere ìsìnkú wọn lọ gbogbo alọ tere wọn ti gbogbo mana fi mana fi ni gbogbo sí niger ló súnmọ́ wọn súnmọ́ wa ní gbogbo sí niger ẹgbẹ́ wọn kàbí náà ìdí mana fi gbogbo sí wọ́n ti balẹ̀ ní ẹgbẹ̀ yára mẹ́ ìgbàsókú ìsinmi kan wọ́n ti balẹ̀ báyìí ẹ̀kọ́ ìmúkèsì ẹwọ oic ìsẹ́wọ̀ wọ́n náà sọ fún ìgbà báńgídá kọwọ́ oic ìsẹ́wọ̀ wọ́n dẹ̀wọ̀ ó ṣe òun àǹfààní àrà ń jẹ ní ìsìn oic ẹwọ ìṣẹ́sọ ìdí sí àwọn kẹfìrí nàìjíríà kẹfìrí rí bádùn àti ẹrù fáyìí àrùn wọn sọ fún ma ní pé ṣe wọ idb islamic development bank lẹ́yìn wọ́n mọ̀ ṣe ilẹ̀ nàìjíríà gbọ́nàjọ́ ọdún fọ́ọ̀sì àti wọ idb káyọ̀ bá ń jọ láwọ idb kọlu pé wọ́n bá ṣe ilẹ̀ ni ó gbé wa ọ̀gbọ́n ni wa ayé àtẹ́lẹ̀ ń bẹ̀rù lóòótọ́ náà nǹkan tí ó ti náà ní kó wọ́n lè gbà rí tó wọ́n lè bá ti kú dáa ayé léèrè ìjọba bẹ̀bẹ̀ ní ṣe wọ́n ti fi nàìjíríà òtù wa yẹ́sà ayélu fàáyé ni wọ́n ti sọ́ọ̀bù àdúrà street wọ́n fún mùsùlùmí ti kìkà rẹ̀ wọ́láhì ti fi níbi ayé wọ́n ti láàfin ramadan kan ó sọ wá pé òun yàn mùsùlùmí ti kìkẹ́ ti kára fún ọmọ kámọ́ sọ báwọn yàn wọ́n yàn mùsùlùmí ti kìkẹ́ wọ́n ni wọ́n tún kan wọ́n ni gbogbo wọn gbogbo àwọn tó dáńdá rẹ̀ pátá àti fọ́ọ̀tì wọ́n ti gbọ́dọ̀ dáàbò ní wọn ní ogun wọn. wọ́n ní ẹ̀bí lọ́ọ̀rì mi ti máa ní àwọn wọ̀ náà ni ó ní nípa àwọn ìdìbò two thousand and fifteen ó lẹ́nì kan ní wọn báyọ̀ náà ti dìbò fóun lọ́la ọmọ àwọn tó pẹ̀lú òun ọmọ nìkan ní wọn báyọ̀ dìbò fún Buhari àwọn gbogbo wọn pátá tí wọ́n dì four fifty àwọn wá káyọ̀ mùsùlùmí bẹ̀ kúrò àwọn arí pé dẹ́ntì táwọn mùsùlùmí bẹ̀ káàmù fún mi ṣe àwọn ògùn ọlọ́ba fún mi ṣe ìdíje tó lọ́lọ́ ìlú nàìjíríà náà wọ́n ti gan lọ́lọ́ ibò yẹn mo drive láàrin one hour mo ti kọjá níbi six feet láti ẹ̀ẹ́dọ́ àbíkí nígbà láti ẹ̀dí feet mo ti dé òpin ìrírà ibi bíríjì tó gbá yẹn nígbà bíríjì tó gbá yẹn ọdún náà ni ó di eyín àwọn tó ń kiri jàmbá títí ìlú kan jẹ ojú wọn wà lọ. wọ́n ní yan máa nílẹ̀ àwọn sọ́jà yìí ó rìn rìn rìn rìn rìn àwọn òkú ẹ̀yìn tẹ̀ ń bọ̀ yẹ ẹ̀sìn máa bí bẹ́ẹ̀ jù àwọn tá ń bọ̀ àtúntà náà máa wọ́n ti sáré rìn rìn rìn tiwa nítorí bí wọ́n lọ nítorí bí wọ́n dé wọ́n gbọ́ kó sànù wà ní. ọ̀dùnmáàlì Hmm. rárá ọ̀ ilé yóò hàmì nǹkan yẹn wọ́n mú sọ pé bílẹ̀ wà yẹn tí wọ́n rà tó máa fi tinú kí bí i kan preserve ni bó ti wà nà. ìjọba pọ̀ olùkọ́sí náà lánà ó mọ̀ sọ òtútù olùbà ó mọ̀ sílé ìwọlé owó náà lọ́dún náà tí ó fi yí. ẹgbẹ́ tó tó ti ní ọdún nínú sáà nǹkan fọ̀rọ̀ fọ̀rọ̀ bàbá mi ẹgbẹ́ nǹkan ẹ̀ wà lọ́jọ́ àwọn àlè rà olùbà wọn. ó ní ìwé tó kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ olùbà wọn ní ọdún abẹ́kẹ̀ ẹ̀ pọ̀ bá ara mi lọ pẹ̀lú ìgbà rẹ̀ ó ti wà ní ọjà ìrẹ́yìn kò sí ọ̀dọ́ nígbà tó dábì anábì Yusuf alayhi sallam nípa àsìkò tó pọ̀ wọ́n ní díẹ̀ kí ẹ̀jẹ̀ mbẹ̀ ẹ̀ pìrìyàbẹ̀ ẹ̀ tó tójú ẹ̀ wọ́n yọ kó nu sùkú rẹ̀ ó di tó rú ẹ̀ nìyí ní ọ́bì mi wọ́n pé kí ni ráìsì nìsín ráìsì nìsín àwọn ní ráìsì wa wọ́n o wọ́n ní wọ́n tẹ̀lé fifteen thousand ọwá lè kó ọwá kó gbogbo ìkúnlẹ̀ ẹlẹ́ yóò tún wá ní tó fifteen thousand ní fifteen thousand ní ilé ìhọ́dì nù níbi kó kọ́lẹ̀ àwọn èèyàn arí mọ́ wọ́n wá àwọn ayọ̀ ọkọ̀ ọlọ́kùn kájáde ó di wa wọlá òtàlà ní àmì ẹnìkan sọ́nà mẹ́rin. ó ti kọ́ bìlọ́ ọ̀gbìn ààrẹ ti mẹ́ta lóhùn bẹ́ẹ̀ ni wọ́n sọ náà bísímìlà dáàm dáàm adáàkọ̀ mẹ́bí sọ fún àtúntò lọ ìtùlọ ìjọ ti bẹ̀rẹ̀ ìjọ ti bẹ̀rẹ̀ ayé báyìí wà pẹ́ẹ́sì ni ha náà èyí tó ń jẹ́ àkọ́bí rẹ̀ wọ́n máa kọ́ ẹ̀kọ́ gbogbo àwọn àbúrò àbúrò rẹ̀ aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó sọ pé nípa pé èèyàn nìṣó ó ní ìka ẹ̀ka bóyá bí owó hajj ní owó kàló owó ẹ̀ka lónìí ó lé dé nínú bàbá àbí ìyá tàbí ẹni tó ẹ̀ kó rẹ̀ náà lónìí. ọ̀ nípa ẹ̀gbọ́n yẹn ọ̀pọ̀ ní kòtò dúkìá bàbá ẹ̀ báyìí wà láyé kò tí ìpín dúkìá báyìí ni wọ́n ń kòtò dúkìá ẹ̀ dandan ní kọ́mọ́ kòtò wọn àwọn ẹgbẹ́ ti pé ogún ìgbà kọ́ni tí wọ́n ti dára sí wọn wọ́n ń tọ́jú wọn ìsáà ló ti fún wọn ó lè ìsáà ló ti fún wọn tó kọ́ kò ní ìpín tiẹ̀ àwọn bàbá yẹn sì wà láyé dùkà ni kò lè mójútó àwọn kan báyìí ni wọ́n mójútó àwọn kan yẹn gbẹgbẹ gbogbo ọ̀rọ̀ yẹn bàbá yẹn nípa ìtúbá lówó ẹnìkan ìyá lọ ẹkọ náà àmọ́ ìyá ẹkọ ń gbà yọ̀ǹda ọkọ oye ìyá lọ ẹkọ náà níbi ní màmá rẹ màmá rẹ màmá rẹ lẹ́yìn ní bàbá rẹ ìyá náà tó wá gbọ́dọ̀ lọ àti máa gbà yọ̀ǹda ọkọ rẹ ó di wà wallahu ta'ala rẹ. ètùtù náà ni.

bá lọ ábìlẹ̀ ní hajj àmọ́ ti hajj mọ̀bùrú ni tó yẹ bá lọ ní hajj àmọ́ hajj yẹ ṣe hajj mọ̀bùrú ni ó lọ sí ìṣẹ́ náà ọba bí àwọn obìnrin wa tó lọ sí hajj àìdí ní kẹ muhammed náà ni ó yẹ wọ́n ní hajj àmọ́ hajj yẹ ṣe hajj mọ̀bùrú ó yẹ ewu tó wà ń bẹ̀ nìyẹn wallahu ta'ala dáàmù asìkúrò ní ìfàrù ní ìfọ̀rọ̀ àforíjì lọ́lọ́wọ́ kọ́lọ̀ àforíjì kọ́ wá kún wájú tó ń ju re ọ̀pọ̀ yẹn. Boy. Ẹ́ <laughs> àwọn èèyàn àjọṣe àwọn ni ìjọba fún ọmọ rẹ̀ pé ìsọfọmọ rẹ̀ pé ṣe rí ìyá yín wù láyé ní maka gbogbo ní maka gbogbo àwọn àbúrò ìyá lọ sí maka gbogbo àwọn ìmọ̀ sí maka ntú wù ìyá ní kó bá àwọn ìyá lọ maka. oye ọlọ́pàá tó wù ó ní ọ̀pọ̀ àwọn àbúrò ìyá yẹn ló sọ lójú mẹ́ta àwọn ìgbàlódé olùkọ́ ẹ̀kọ́ àwọn ẹbí ẹ̀kan ló sí lójú mẹ́ta nígbà tí àríwá ní fẹ́ràn bàbá ọlọ́mọ kà bàbá ní ara ọ̀hún ọmọ yín nítorí bá láyé rẹ̀ mẹ́ta kò mẹ́ mọ̀mọ́ yín lọ nígbà tí ti máa kọ̀ èmi náà gbà lọ torí kò sí kò sí owó ayé láyé rẹ̀ nígbà tí ti ẹ wá sí àwọn àkàrà náà nù ó dà mí ẹ̀ dákun ọlọ́wọ́ àwọn ọmọdé ọ̀pàlówó lálùmọ́ta kí ni ẹ̀mọ̀ jẹ́ ìjẹ́ alájà rafatu wọ́n máa pè mí ní ajílẹ̀ rafatu ẹjọ́ kan mi rò ẹgbẹ́wò mìíràn ẹlẹ́kùn wọ́n máa pè mí ní ajílẹ̀ rafatu ìjọ apẹ̀ rafatu yẹn ìyànú aláì ní wọ́n sọ ní àmì àlàlá iná àtẹ́yìn náà kàrẹ̀kọ́ pẹ̀lú fún sọ́rọ̀ ìfúnná ìfúnná ní àtàwọn làbẹ́

lẹ́yìn ẹ̀yìn wá ní bí adìfọ́nà tí wọ́n ní àwọn àkọ́kọ́ tí tí òun ní bí fún ìwé ìjọba ẹ̀ka ní tó títà rẹ̀ ṣé ẹ̀yìn tó wọ́ tó wọ́ ẹ̀ta tó ń bá tẹ̀ tó lè tà á fún ìwọ̀ ní ìbẹ̀rẹ̀ ìgbà owó ọ̀rọ̀ nípa hajj alfiwiru ọ̀rọ̀ hajj manistata a bí ìsẹ̀bí ìlú ìsìkí àwọn àkùnjù náà ní kọ́kànlélọ́kọ̀ọ́rẹ̀ nínú ìtààfi obìnrin kíláàdì tó gbogbo ọ̀rọ̀ lórí obìnrin òun náà ni muharrimu ẹ̀ ọdẹ kò sílẹ̀ fún ìrún tiẹ̀ ọdẹ so bọ́ọ̀ bá dá nísì kíláàdì ọ̀rọ̀ yẹn ni bọ́ọ̀ bá dá nísì bá gbọ́ ní wọ́n lọ ọ̀sán ṣẹlẹ̀ léṣe nínú ìtààfi obìnrin náà ni kí ọ̀nà ọ̀dá tó kọ̀ láti fún láyè ọdẹ sọ́dọ̀ gẹ̀ẹ́sì طاعة من لا المخلوق بل لذلك ضرب للقبط يعد وقاري يسلموا ودي وعا والله تعالى عالم في عبثية بين جار عمر بن الخطاب رضي الله عنه أرى من أهل الانتشار كمان يكون في الجنة وقال في الشام إن أبوه بلا بن الزراعة òun ni gómìnà sham kọ̀tọ́b òun àmì ìmòmìnì president sẹ́kọ̀ọ́ ìwà àwọn bá mọ̀dínà wọ́n ti gbé àwọn lọ sí sham nínú àwọn jùlọ ẹwọ̀ sham wọ́n pé ààrẹ gbígbá ìṣẹ́lẹ̀ sham olùrànlọ́pàá ọ̀pọ̀ àwọn mọ̀hàzíròn ní ààrẹ gbígbá ìṣẹ́lẹ̀ sham sílẹ̀ lọ àwọn kan ní ká lọ ọmọ púpọ̀ gbogbo a máa láwọn ní mọ́nì àkókòkòkò òdì aláwọn ní mọ́nì great àwọn onímọ̀lẹ̀ kòkòkòkò ní dámàlọ̀ àdímàlọ̀ nínú ọ̀yìn àbúkò bẹ́ẹ̀ lọ́pẹ̀lẹ̀ dára àwọn límọ́nì mọ́dún tó ní àmọ́dì àlọ́ ó máa gbọ́ pọ̀ ń pàwọn èèyàn bẹ̀ límọ́dì àlọ́ kò wọ́ ikú àwọn sáà kí n kọ́rọ̀ yìí àwọn náà fi ti méjì láàpẹ àwọn sílẹ̀ àwọn mọ̀hàjẹ̀rún láti ẹ̀rọ àwọn kanú àwọn ansar àwọn àti pé síbẹ̀jì láti àlọ́mọ́ àlọ́mọ́ ni àbúgbé dáa ni a dá àmìràn mùmìnì àti kírù mi kọ́dọ̀lá ìwọ àmì mùmìnì kan sáfù kára alọ́wọ́ ni àfihàn mi kọ́dọ̀lá yìí ilẹ̀ kọ́dọ̀lá mọ́ sáfù kára ọlọ́wọ́ ọba ọ̀rọ̀ mi kọ́dọ̀ ó ti lánìyàn pé ẹgbẹ́ òkè tó lọ báàlì tó wà lápá ọ̀tún ni wọ́n dẹ̀nà ẹ̀rọ ó ti wá bí òkè yẹn tó máa sọ̀rọ̀ sí báàlì yẹn tó bá rí pé gbogbo àwọn kúndé kòmìtì jẹ ó ti bẹ̀ nígbà tí ó wọ̀ bí kejì wọ́n rí pé àwọn kúndé kò rẹ́ sí fresh tó bá kó àwọn ẹran yẹn lọ bí kí yẹn ó yẹ kó pàrọ̀ bá àwọn ẹran yẹn tó bá lọ ah, abu isaac abu isaac abu obìnrin yẹn kí n máa ó di wa ó ń fa ọ̀rọ̀ yẹn lọ́wọ́ wọ́n ti gbóná lọ fún gbájúmọ́ lọ ní abdulhamid bin awf lóde òun ló bìkẹ́ ìtẹ́lẹ̀ ni àwọn akóhùn nílẹ̀ kan náà wọ́n ní kí ní báyìí gbogbo gbóná báyìí wọ́n ní bá wọn ní àà ah, èmi ti gbọ́ kí àní muhammed sallam àwọn náà bẹ́ẹ̀ ẹni kankan bá ní tiẹ̀ rí abdulhamid bin awf kan bọ́ ní ìtúkọ́ gbóná wọn lù kan ẹ̀ bá lọ wọ́n ní kí wọ́n lọ jáde ìgbóná wọn ẹ̀mẹ́ta kù ní ìlú yẹn mo ní alhamdulilayi àtúrò lọ́gbà yìí ó dèrè àwọn àbúrò bí dáadáa wọn ní kàkàkàkàkà àdínì ó yẹ ìjìyà wọn nù ó yẹ sọ orú nǹkan máa jọ ká àwọn kọ́sùmọ̀ tá a fẹ́ bí wọ́n fòwò sí tẹ́lẹ̀ báyìí ó sọ̀rọ̀ kí kọ́sùmọ̀ kí ní ìṣèlú báyìí báyìí báyìí ó ti lè pé àdúgbò ti gbóra àdúgbò ti ṣe báyìí báyìí báyìí nǹkan ti ṣe ó yẹ àkùtà burú bẹ̀ àmọ́ ìjà information and information wallahu ta'ala alam bí sọ̀rọ̀ wà náà ẹ̀sùn ẹ̀jọ̀ dúpọ̀ agreement náà ni ó máa rí bí contract ẹ̀rọ àgbọ̀ máa rí bí rẹ̀ àbí ó lè yín mọ̀ rẹ̀ ó lè yín ó ẹ bá mi gbé rẹ̀ kò fábùrú mbẹ̀ bí mo ń gbọ́ ọ̀kan nípa ọ̀rọ̀ àwọn mẹ́tẹ́ẹ̀kì kan ni wọ́n mọ̀ ń gbọ́ mi nípa ọ̀rọ̀ ìfoni dọ́là àti mẹ́tẹ́ẹ̀kì wọ́n fi bá wọn ti kọ́ńtà yẹn wọ́n ní one hundred fifty uh, náírà per dollar ni wọ́n ti di three hundred and sixty five pẹ̀lú wọ́n fà wọ́n fìfì ni ànánà ni wọ́n fà wọ́n ní fàtí pẹ́ ọ̀rọ̀ ó di eyín tó àwọn nǹkan ìṣèkóso revision ó dúró à ṣeré àti dájú ó wà flexible wà kíníkà rigid ara ó wà flexible ó dúró à wọ́n láwọ̀ tí a gbà lẹ́gbẹ̀ẹ́ wà á rí kún sálà àdùlà. nígbà tó yá ọkọ̀ tó bá fẹ́ ọ̀nà àtúwà ọkọ̀ àtúwà fẹ́ padà wọ́n lọ sí ìjẹ́ tó bá tún padà fẹ́ sí gbogbo ilé ẹgbẹ́ àti ti. rárá o rárá kí mẹ́ta o ó sọ rẹ̀ láì pọ́n ti kọ́ra lẹ́mẹ̀rẹ́ mẹ́ta ní fífẹ́ ti ọkọ̀ kejì yẹn lọ káńsù mẹ́ta yẹn abẹ́rẹ́ méjì ní chance ẹ̀ ti wà tó bá fẹ́ àwọn afẹ́fẹ́ kí ni ara kò káńsù rẹ̀ ní kí ẹ ti wà mẹ́ ó di yẹn. rárá ìdàkùn tó lọ sí i nípa wọ́n ti parí ìdá nípa tó yẹ́ ló ti fi wà lọ́kọ̀ mi ọkọ̀ mi ti wá ní ẹ̀ wọ́n ti wá dájú wà láì wà legal pẹ̀lú ọkọ̀ tó tọ̀lé níyẹn rí parí ìdá oṣù mẹ́ta àbí ìgbà ìṣòro ìṣòro oṣù mẹ́ta ó ní chance dára ti lọ́kọ̀ mi wọ́n ti wá lọ́kọ̀ mi yẹn ọkọ̀ mi náà wọ́n ti wá kọ́lẹ̀ wọ́n wá parí ìjà pẹ̀lú ọkọ̀ ti àkọ́kọ́ yẹn ọkọ̀ yẹn ní ọ̀lá àti méjì lórí ẹ̀ wọ́n tẹ̀lé láti ẹ̀kí ní ìkàkóso lọ ẹni ìgbẹ́kọ̀ mí ti kẹ́kọ̀ọ́ gbogbo ọ̀láàkì àmọ́ arábí kò sí ìtàjọ́ bí lọ́hùn ọ̀láàkì méjì bí sí wà mẹ́ náà fà wí ni. wọ́n ti tún tí ọkọ̀ ò pé padà tó fi jẹ́ ti kíkọ̀ tẹ́lẹ̀ fọ́ra wọn tí mm. kò sì jọ ọkọ̀ ní ìbò ní tí mm. ìyá fún wà láàrin ara tí ọkọ̀ padà wá fẹ́ pé ó ti lọ sí fáàrí. kí ń tó dé ẹ àfi àwọn ibà mi lè sọ. Sure lè nọ nípa ẹ̀yìn ẹ̀ta tó ní ìmọ̀ nípa ìfáwọn fáwọn ìjọ pé ọ̀ títà ẹni ló dájú nítorí ibi tí méjì yẹn ọdún kìsìn sí ìjà yẹn lọ́wọ́ ọ̀pọ̀lẹ̀ wọ́n sì ìjà yẹn tó kọ̀ọ̀lá kú ló sòkú ìlàjògún ẹgbẹ́ títì mẹ́ta ni wọ́n lọ́wọ́ ẹkújọ́ kejì wọ́n tẹ́kì rẹ̀ ní ìsìnkú ìlú ìsàlọ́kọ̀ọ́kú kò ní kankan ní ogun ẹ̀kọ́ tèmi ti kú ìkọ́ rẹ̀ ni lẹ́yìn àyín bá ìṣẹ̀rí àwìn di àti ìṣẹ̀rí bẹ̀rù ọlọ́run wà ọlọ́run fún mi sòrò ó ti bó ṣe lọ nìyẹn ó ní kan sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. ni lọ́dọ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ ni àwọn afẹ́fẹ́ ní kíkà níbi ìròrí ẹ̀ ìkíkà fi wà mẹ́ ó ti wà wọlá tí wọ́n á bè lọ sí ọgbà máa gbé òyìn méjì jù ìfọ́rọ̀ mùsùlùmí kẹ́ máa mú wọ́n yẹ máa tẹ̀kẹ́ kíkà rí ni pé ìfọ́rọ̀ mùsùlùmí kẹ́ máa mú ó rí always ànábì sẹ̀sán fún kí ní máa zù dẹ́bẹ̀l sẹ́ni àwọn méjì náà lọ sí ẹ̀mẹ́n ìfọ́rọ̀ mùsùlùmí kẹ́ máa mú بشرى ولا تبصرى بشرى اما ممكن من قوية كم من قبل كوكو كوكو كوكو اه ما قبل كوكو اما كنا نيرو دوني ما غير قوية اولا ني اه شيء يا اخي انا فريدي دي كوا فريدي ولا كنت ده ده ودي انا فريدي قبل نور رمضان اه بشرى ولا تؤثر يا مو كوكو كوكو اه wọ́n á rí mú islam dìlà. bẹ́ẹ̀ni ara o ní kò tí ẹ̀rẹ̀ tàbí àbíká wí náà nìyí pé ìyàwó tó tutù kò sí lọ́kọ̀ mi ẹ̀ẹ́ ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ní ilé tó wà ń bẹ̀ ọ̀pá ń wọ́n síta fresh ní táwọn fún mi wí nìyẹn òdì ìrìn kan sí àmì sí gbé àwọn náà wọ́n ní ń sáré bí olórí ẹ̀ ó dé nígbà tó bá àwọn fámi nìyẹn víu mi víu mi víu àwọn fámi nìyẹn ó dé wọn náà ó sàrà náà sáàsìkì hmm. ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ló bẹ̀rẹ̀ kàtàrà fọ́pọ̀ obìnrin ó bẹ́ fi nǹkan tí ó wúlò wọ́n yíra ara àwọn ti jẹ́ arọ́tàn àwòlá wọn ní fẹ́gbọ́ ẹ̀rẹ́ yà ìtara kó ọ̀fọ́ ìwọ̀n kó dé lójú ọ̀sán àmọ́ púpọ̀ pọ̀ wọn mo ti pé ọ̀sán sí náà rí ní wàgbọ̀ngbọ̀dù kìmọ̀ street máa fi dìdí kwakwa láti ń bẹ́ẹ̀ tí wọ́n lọ dí mọ́ bí sẹ́kì road wọ́n ti ń bẹ báyìí à ń pè ní bìbí àgbọn wà ń bẹ báyìí bíbí rẹ̀ ni náà fi ẹbí yàrá kékeré ni gbogbo ìta ẹni máa kú tí wọ́n mú mi dúró bí mo ti mo dán fún un. mi rò pé ìgbàgbọ́ wa mọ ọgbọ́n ló máa fi gbogbo mo ráàyè nílé yẹn rí ìta ẹni máa ń ní ti ìgbàgbọ́sì lọ́dún tó fi bẹ́ẹ̀ àti IRCC wá gbọ́gbọ́ nǹkan àbúrò ibẹ̀ ooo bá gbọ́gbọ́ yẹn for ninety minutes àwọn ọ̀dọ́ ìgbẹ́ ninety minutes wọ́n bọ́ọ̀lù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ mẹ́fà fún mi kọ́lá ìfún yín ni ẹgbẹ́ lọ bí nínú bá a pé amúnì tó ń gbá ẹ̀sẹ̀ mi ni ẹ̀sẹ̀ mi ni ẹ̀sẹ̀ gbá ẹ̀sẹ̀ àti wọ́n mi ń gbà ẹ̀sẹ̀ mi ni wọ́n mi ń gbà ẹ̀sẹ̀ mi ni wọ́n mi ń gbà ẹ̀sẹ̀ mi ni wọ́n mi ń gbà 20 minutes ní wọ́n bá gbé extra 30 minutes 20 minutes bọ́lá àgbàdùn láti kí magrib bá kí ṣáì ní mass medici south aláwọ̀ fún mass dọ̀kù kò sí jẹ́ ti jẹ́ ráyè ní mass rẹ̀ kò wá sí ẹ̀ nìkan kí wọ́n tún bá ń pariwo kó bá ń pariwo yìí káàkiri mass rẹ̀ ṣáì ṣètò gírèjì là àwọn tó máa ṣètò nǹkan àti magrib àti ṣáì so àti pé gún six hours to two hours ọdún tó yẹ ó kọ́ lu thirty minutes yìí fún five minutes fún ẹgbẹ́ bọ́ọ̀lù aláàjì five minutes kọ́ máa lù ní six hours fún five minutes ní five minutes ní six hours. ó ṣe bẹ́ẹ̀ mú sọ fún yìí. ara o. ara o kọ́ lu wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n lò ẹ̀ fi dànù ẹ̀ bí wọ́n rẹ̀ nù ẹ̀rọ rárá pé wọ́n lo táìmù pé ọ̀pọ̀ lo one hour fifty minutes One tó lo fifty minutes that's one hour fifty minutes ojú hours ojú ní bẹ́ẹ̀ni mo wá kí wọn. tó o yọjú sísẹ̀ ní ẹ̀ka ní ẹgbẹ́ ẹgbẹ́ ìsìnkà ẹ̀ka ń jà pẹ̀lẹ́ntì ó di ẹ̀ka ń jà pẹ̀lẹ́ntì ó ní nǹkan ṣe ó ní nǹkan lé kò sí àtúntò ìgbàgbé nínú ẹ̀sìn ìdá ẹ̀sìn ìgbà lọ́wọ́ àwọn ìjàgbọ́ ni wọ́n sọ̀rọ̀ sí à ń sọ̀rọ̀ sí oníṣẹ́ ìjọba tí wọ́n á ní ìjọba ni wọ́n sọ̀rọ̀ sí. Hasara ni, hasara ni, hasara ni, Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti wá fi fi àwẹ̀ ẹ̀rẹ̀ Ramadan báyìí nídìí ọ̀bẹ kò gbàwẹ̀ ọ̀bẹ yọ̀kan tó fi lẹ̀ ma kò sàwẹ̀ kò mí kàn láì nídìí ọba bí àgbègbè ayé rẹ̀ kọ́ ọmọ fi gbà àwẹ̀ pé a nǹkan tó jẹ́ lórí ọ̀bẹ yọ̀kan Ramadan tó tó tó tó gbàgbé ma orí Ramadan àwọn afáǹpẹ ní wájib ìgbéyìí láti three days three days fún tí ó ti kẹwẹ̀ mí bọ̀ láti fi ìjọ ọlọ́mọdé pààyàn láti pààyàn yọ wọn náà kọ́ àwẹ̀ sí ìlera wà lẹ́yìn ẹ̀kọ́ ni wọ́n máa ń gba àwẹ̀ ẹ lọ ọwọ́ gba five days ọjọ́ adé gbẹ̀gbẹ̀ yọ̀sán sí ní ìsín bọ́bọ̀ ẹ̀ mi ramadan ti gba àwọn èèyàn méjì bọ́bọ̀ ẹ̀ náà láìsí ni ramadan ti gba wa ṣàbùkù rẹ̀ ó di ní ìwádìí ní ìsìn àṣùgbọ́n ní ìsìn àbí ìrìn àṣùbà nìyí à ń pè wájú mu wọ́sẹ̀ wájú mu wọ́sẹ̀ bí bí ten minutes to five minutes làṣùbà ti wọlé wọ́n pè wọ́n lẹ́kẹ̀ẹ́ tàbí àti ten minutes tó bá wọ bí six o'clock àṣùbà làṣùbà ìgbà wọn akásùbà ní six o'clock àṣùbà làṣùbà wájú mu wọ́sẹ̀ ni ẹgbẹ́ kiri five minutes to five go five o oh five dede ẹni tó kí ní six minutes to five minutes to six six four six seven four ti dédé wájú mi wọ́n ní ìrọ̀lẹ́ àlọ́jú kò máa fi hùn ìrọ̀lẹ́ àlọ́jú kò máa fi hùn ẹni pé wọ́n tó bí sọ́nà àti ìsìnkú sí máa fi lọ́wà ẹni tó yọ ẹni tó kọjú kò sí máa fi ó sì kọnu máa fi àmọ́ ìrọ̀lẹ́ àlọ́jú kò sí àgbẹ̀ tó fi ṣe ẹ̀yìn rẹ̀ hùn wọ́n ti kúrò àgbà ní ìsinmìsì ilé kókó yẹn lọ sí ó di eyín ìgbẹ̀yẹ wáájì mùdáyì kò ní chance ní àkàtà kan ọ̀pọ̀ yẹn ni ní ẹgbẹ́ bọ́rọ̀ rẹ̀ mọ́nà síbí nìyẹn ní máa torí fútbọ́ọ̀lù ẹ̀ kó bẹ̀rẹ̀ pàtó plan fútbọ́ọ̀lù ní ẹgbẹ́ fáwọn ẹgbẹ́ pọ̀ sí ìgbàlá ẹgbẹ́ ní ọ̀pọ̀ àwọn afẹ́kí ni wọ́n pé wọ́n ń ṣe àwẹ̀ lọ kó bẹ̀rẹ̀ nígbà ìjọba àwọn míì jẹ́ pé lápèjúwe àwọn àwọn ìṣẹ́nà ni wọ́n lọ́sí jẹ́ pé kí ṣe àní nínú fíìmù wọ́n wá ní àwọn ìgbọ́wà ti pàtàkì ká iṣẹ́ rẹ̀ bá gba iṣẹ́ tó gbàgbára kí àwọn tó ní wọ́n ṣe làbúkọ́ fi wọ̀ fìtàn wọ́n fún wọn ní. kí o sí miss máa mí àlọ́ ìlàbúkọ́ fi fún wọn sí miss miss ó fi jẹun lọ òun yẹn ní miss miss á fi jẹun oye always ẹ mọ̀ wá sí mistake yẹn àwọn tó ń ṣiṣẹ́ agbára tí o sì miss miss ní pẹ̀lú ẹ̀dọ́ oúnjẹ míì ọ̀pọ̀ tó ń ṣiṣẹ́ bẹ̀ wọ́n ṣe ṣe wàhálà yẹn àmọ́ lè kò sí kò jẹ́ yẹn ọgbà tó máa mi bìjì nìsí tó jí nìsí. ọ̀rọ̀ púpọ̀ yẹn ló mọ̀ kára máa ń pa púpọ̀ lọ́wọ́ ẹgbẹ́. ọ̀rọ̀ ń pa púpọ̀ lọ́wọ́ ẹgbẹ́. Bẹ́ẹ̀ni, ojú rẹ̀ ni, ojú tẹ̀síwì ní aláàjì ìlú mẹ́wọ̀n. Àwọn àwọn àwọn ẹgbẹ́ kan náà wọ́n ti tẹ̀lé ìdìbò ní aláàjì ẹ̀wẹ̀ àjáwọ́ tó rẹ̀. Àwọn ẹgbẹ́